الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين علي أوانتياتك سواجه اللعن هو الطرد والإبعاد من رحمة الله عز وجل nígbà ń pè ní làánà èpè ṣiṣẹ́ òun náà ni gbogbo ní téèyàn bá fi ń gbé èèyàn jìnnà sí kí ọlọ́run àdúrà ni a máa fi tọrọ kí ọlọ́run fún èèyàn ọpọ́sìtì àdúrà ni kíni èpè ní dáa fún ayé rẹ̀ ó bàjẹ́ ayé rẹ̀ ó ta gbogbo nǹkan ni kí gbé ní jìnnà sí ìkẹ́ ọlọ́run. ولعن أحد بعينه أمر خطير فإن اللعنة إذا, إذا لم يكن من أطلق أطلقت عليه مستحقا لها عادت على من أطلقها فأني يوم بين بيجين ويا إليكو torí pé ni o ṣe pè fún bí ọba wúwa ìpè èdè òní mu ọ garantinu látọ̀dọ̀ Ọlọ́run àtànẹbí ọ sọlá ọsọlẹ ìwọ sáà máa wúwa kí ni máa wú èpè ó ti tán àbí ìlùkọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ni tètè ọlọ ọtún yọ lọ sí yọ lọ òkè yọ lọ ọlẹ nígbà tí ọba rí bi wọ mọ yọ yàlẹ ẹni wọn sẹ fún lóòótọ́ àmọ́ bí ọba ti bá nílé kí ni tó máa kọ bá nílé òwò èpè ń bọ̀ orí ìwọtọ ọsẹ o asọọdẹ kòlmọsídò ànábì olódodo lọsọ bẹ́ẹ̀ sọlọ náà sọlọ torí náà àfáà ní ewu ọ̀rọ̀ délẹ̀ tà délẹ̀ má tètè mọ́lẹ̀. wọ́kọ́ tẹ̀sán ìhàlẹ̀ kẹfí rùmínà náà sí ìlànà ẹ̀ afáàlẹ̀ wa ara yìí ta ń lò lónìí púpọ̀ èèyàn ni ọ̀ma sí nǹkan kan o. ká fún ẹ elépè mọ́ra wọn náà wá rẹ́kọ́ọ̀dù kọ́ máa rẹ́kọ́ọ̀dù èpè mélòó lọ́ọ́ fẹ́ lójúmọ́ lẹ́yìn ọ̀sẹ̀ fáwọn ọmọ tó bíi yọ̀sẹ̀ fún yàwó yàwó ọ̀sẹ̀ fọ́kọ èpè ní èsì ń lọ bí iṣẹ́ èpè ní ìwẹ́lkọ́mù ẹ̀ tó bá dé olórí ibú rẹ̀ ti dé ẹlòmíì ń wẹ ọmọ tó bí lọ́wọ́ olùsí bàbá yín olórí ibú bàbá yín ó ti bára nù lọ kìí ṣe ìwà tó dá o láì kìí ṣe ìwà tó dá tọ́ àmọ́ kókó èèyàn ni ọ̀ma sí nǹkan kan gẹ́gẹ́ bí àfáà ti wí. wa huwa amrun yajibu inkaruhu. tọ́ ọ̀gbẹ́ni ọba wa lọ́pọ̀túnìtì àtijáwọn èèyàn máa àfáà ní dandan ni o káfí orin tá à ń tẹ̀lé o kakọ̀ kájáwọn èèyàn máa pé kò dá o má yà ilé pé o watanbihu alayhi ká máa pàkíyèsí àwọn èèyàn wàhádà mùtàtà hulí tìyí ká má mú yẹ̀yẹ́ o ọ̀rọ̀ èpè anagba muhammad sallallahu alaihi wa sallam ń jáde lọ́njọ́ kan arákùnrin kan tàǹkùnmi rẹ̀ bá kọsẹ̀ òun dáadáa ọba ní láàánú tó bọ̀ yàrá àìwòrìwò làǹkùnmi olórí bú yí ọ náà ti máa lu mọ́tò tó fi yọ dáhùn mọ́lá anabi bá gbọ́ anabi bá ní mọ́lẹ̀ dá àyìnbó bá yọ ọ́ ta ni ń gbé nǹkan gun rẹ̀ oúnjẹ ìṣèpè ni àkúlóhùn ni òrìn dáadáa ní bí wọn náà fi máa lọ́rọ̀ à ànábì ní padà láta sábùnà bí màlẹ̀ wọn má gbọ́nra fún mi lépè tẹ̀lé mi o omi tó fi wọn lépè ànábì dára kan iná padà jọ́nà ọ̀dùnlá ọ̀sán èyí ṣe ìwà dáadáa ní kéèyàn kún bí èpè mọ̀tìrí èmi ọ̀hún ọmọ ló pé ọ̀hún náà nípa àwọn ọmọ ló lọ́sí olóṣì olóṣì wọn wá dàgbà àwọn òrìṣẹ́ wọn òrìṣẹ́ ọlẹ́yìn kan ní í ṣe wọn èyí tí wọ́n ti ṣe sí wọn lára ńkọ́. torí náà ẹ̀dá kan ẹ̀jẹ̀ àfihàn o alifawa èdè àwọn àǹfààní tá a ní sọmárì alihuula alákọ̀ọ́kọ́ àtàríhìbò min ìpìlẹ̀ àti ẹjẹ́ ajá àwọn èèyàn mọ̀ o kádẹ́rù rẹ̀ bà wọ́n o pé máa làánà máa ṣépè pàtàkì jùlọ fún mùsùlùmí ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ o èmi tí ọba ṣiṣẹ́ pè torí rẹ̀ lè pè ń padà bọ̀ wá bá o. أن اللعنة إذا كانت بغير حق تعود على صاحبها بين ọ̀hún ọ̀lẹ́pẹ̀ tí ó di sáàbù ìpè ìpè náà ń padà sọlọlọ sọlọ níta nàbí bá wí ọlọ́nlọ́ràn o azza wa jalla. ẹlẹ́kẹta ànàlá ànàlẹ́ ìsàmì ìfà ti fèsì fínà ọ̀sọ́ọ̀lẹ̀ fi. a pín oró ènìyàn débi dá ètò ẹnu wọn dáa. àfààní kò sí nínú wa mùsùlùmí gidi àwọn mùsùlùmí gidi ni wọ́n pè ní kíni àfẹsẹ̀ kù wọ́sọ́ọ̀lẹ̀ fún àtàwọn èèyàn rẹ̀ kò sí nínú wa àwọn mùsùlùmí gidi kò sí nínú wa àwọn ẹni rè pé elépè ni wọn adakọ ẹja ẹja fi èsì jama o àmàṣà sàmàdà wa o ẹ àwọn èèyàn ń pè mí ìmọ̀pá àwọn èèyàn ń ka ọjọ́ ẹ tíọ́rà ta ṣàdéhùn pé kọ́lẹ̀ nìkan ti gbé mílíọ̀nù kalẹ̀ pé àìtẹ́ ká pín fáwọn èèyàn àwọn tó wá bí nígbà wọn mo gbé píríńtà ọ̀sẹ̀ méjì lọ dá fún mi ọ̀sẹ̀ méjì òun dé mu á rí báwọn èèyàn ẹ̀yìn ọmọ kó ti pé bá ti jẹ sára yẹn bá ń pè mí pé ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ dá pé o à mo ní tèrè délẹ̀ o nítorí ẹ̀ ló gbé fẹ́ sọ báyìí mo wá gbé píríńtà náà ó ní nítorí pé soft copy tí ó wà nílẹ̀ ó ti wà corrupted torí pé ó ti pẹ́ ti kọtíra yìí nìkan di aráńdà ọdún mẹ́wàá innovation awọ́ọ̀dù gbà ní kò sí mọ́ òní ní ọjọ́ wa ó ti ní iṣu onídìí káwọn farabalẹ̀ àwọn fún àyàn lọ́kọ̀ọ̀kan but pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run oní kò ní pẹ́ mà èmi náà ń yí báwọn fún yín pé àmọ́ tó lè dá ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan ní <laughs> máa wò àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run kò ní pẹ́ mà ṣá ọ̀gbà ọ̀hún sáà wà láà gbogbo àwọn tí ọ̀sán agbátẹrù gbígbẹ náà lọ́n kọ́ sọ àwọn lẹ́sàn án dáadáa kọ́dà lẹ́yìn ẹni tí mo kọ́ wí lákọ̀ọ́kọ́ òun àwọn kan náà tún fowó ránṣẹ́ tiẹ̀ tún tẹ̀kùn ó pọ̀ ju ti èyí tó ń fẹ́ tẹ̀wọ̀n gbogbo yín ni a ṣe bẹ̀ kí ni a ṣe o pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run fún yín ládàá àwọn tí ń sìn pé bọ́bá sá ti délé ẹ̀ bá wa kó àwa nídìí àwọn òpin lọ́dọ̀ àwọn èèyàn wa ọlọ́run ọ̀sán yín náà yìí ẹ̀sán dáadáa aláburú aburú tó fẹ́ wọlé tọ̀ wá lẹ̀ Yorùbá yọ lọ́run pé báwọn ní sọlẹ̀ yorùbá di bí wọ́n ti máa wọn sàájà ànábì wípé báwọn ní sọlẹ̀ yorùbá di bí wọ́n ti máa bú àwọn sàájà ànábì orí burúkú ayé àti tọ̀hún ni lọ́mọdé àbáwọn ṣe o ẹni ẹsẹ̀ rẹ̀ yíyẹ síbẹ̀ ọlọ́nkọ́ kọjú wọn kò mẹ́ ẹ torí náà pẹ̀lú ògùn ọlọ́run tíra náà ní al-ahlu wal-ashab ahibba àwọn ará ilé ànábì sọlá sọlá àtàwọn sọhábì ànábì ọ̀rẹ́ ni wọn ò fún ìsọta o wọn ò sì rẹ nìkan tó gbìjà wọn o ọmọayò rẹ nù. a ebi yorùbá náà ní agbé kan ò sí kí ni kò sí kò sí kọlọ ọmọ ìyá ọjà tátó wá pé kí ni àwọn ọ̀rẹ́ contemporary túláàsì wọn gbọ́dọ̀ ní issues àmọ́ náà ti yanjú issues yìí láàrin wọn olúwa ni ẹ close chapter yẹn gbogbo wọn la yọnu sí nítí wọn ti tọ́ da pọ̀jù ìtẹ̀yìn ọ̀rọ̀jú máa ń lọ rọ́bì ọ̀lọ́hu anhum wọ́rọ́bù hàn. again àwọn tí ẹ rọ̀ wá kàn tẹ́lẹ̀ ń gbìjà yìí náà close yẹ nítí mo ṣe jẹ́ra wọlé lórí pẹ̀lú ẹ̀rí àwọn ẹ̀rí pé àlẹ́ àtàwọn ọmọ ẹ̀ ọ̀gá wọn sọ àgbéjà máa wò bẹ́ẹ̀ àá alhassanu ibnu ali òun ni dáwúdù ali ẹ ní gbókọ rẹ lọ́dọ̀ sí àwọn ọmọ ẹ̀dá kọjẹ òṣèlú àtàwọn ọmọ ọmọ òṣèlú nìkan ni wọ́n kà fún àyè mọ ẹbí wọn pẹsẹ wo ni hassanu ṣe òun sálẹ gbọn alhassanu lẹ gbọn alhussein kò sẹsẹ tọsẹ wọn ju pé ó kúlò sí chapter chapter tọlọ́run àtànẹbí ni a kúlò sí. pé n tó ti ṣẹlẹ̀ ẹ̀dà díẹ̀ alhassan lẹ́ni ọkọ̀ gbà díẹ̀ òun ló ní ọba ẹgbẹ́ tọrọ àjòyè yìí ni òun òun sọ̀kalẹ̀ kó lórí oyè tí màá rí ọba bá lọ. anabi sì ti anabi ní nàbí sẹ́yìn ọmọ mi tẹ́ ń ọ̀gá ni o òun lọ́lọ́run ẹ̀ ṣàtúnṣe láàrin àwọn àjọ anabi ti sọ̀kalẹ̀ ẹ̀sẹ̀ tí alhassan ṣe ṣí àná orí wọn bá ń pe alùbẹ́jì alùbẹ́jì Ali àti Hussein nìkan tí alùbẹ́jì o torí ìrọ́pọ̀ nù ẹ̀sìn wa o inú mi ti dùn inú mi dùn ẹ wo àwọn ọmọ ogun oríṣiríṣi lọ́lọ́ gbé jáde sẹ́yìn ọ̀mọ̀ pé àwọn kan bẹ tó mọ̀ ń parọ́ ṣíà wọ́n fẹ́ẹ́ mọ ẹja wa ti asọ́jì rẹ̀ gan ó jẹ́ inú yóò dùn pé kò sí àyè ńlẹ̀ yorùbá ẹkẹwù ni gbogbo ẹ̀yin tí ẹ̀sán yẹn wá ń sìn ń wúlò lára yín òun là ń kò sí àbẹ́nìkan ẹ má gba yìí láyé ẹ dáyálọ́gì pẹ̀lú wọn àá èé ṣe ẹ̀yin ẹ sọ fún wọn àwọn wa. gbogbo ẹni tí ẹ sọ̀rọ̀ bíi ṣíà tẹ ẹ sì jáde tẹlẹ ìfẹ́ ṣíà wàláhì làwí ẹ̀mẹ́gbàgbẹ́ ìfẹ́ ṣíà ọ̀dọ̀ máa wá kẹ́ ẹ lọ bí nínú tẹ́lẹ̀ náà kò dáa àmọ́ yorùbá ní ọ̀sẹ̀ kí nìkan ń gbọ́ mẹ́rin jó bẹ́ẹ̀yàn bá ti ṣíà má sọ̀rọ̀ ṣíà lẹ́nu mọ́ kò ju báwọn náà lọ wà láì kọ́dà kò ní èdè kọ́nfẹ́rẹ́nsì ẹ̀ ẹtù máa ṣènáwó ọ̀rọ̀ ẹ máa ṣe iye tí àwọn èèyàn ẹ bọ àwọn èèyàn lójú wọn ìjẹun gbèdé ní ń pa àwọn èèyàn dé ẹ má wo owó conference is waste of resources kò ní èdè àpògbó tí a ní ẹ wí máa ń sẹ́yìn náà rí i pé kò yẹ wí máa ń ẹ ẹ má fi ẹnu kan àdìsí ànábì lọ́nà tí ọ̀tá mọ́ ẹ má tu lọ́nà tí ànábì ọgbà wí mọ́ àwọn tó lọ ń pín lẹ́nu ẹ̀sìn ìmáàmù Buhari àtàwọn míì ẹ má yẹ̀yẹ̀ wọn mọ́ ẹ sì má tu ìtàn tọ́lọ̀ ń ti ní kíni tọ́lọ̀ ń ti ní ẹ̀kúrò sí ẹ̀ ìdí bá ń lọ àfi kó wá nà ó rò ó ká fi rora wa wò ẹ ẹ lákùnrin dẹ gbé wọn wájú mi náà ká ní ọ̀ nítàn tí ò ṣeé sọ ń dilé rẹ̀ táwọn bàbá kan ó dòkó tí wọn ó pè sọ ráwọn lé ọkàn kan àwọn kìnní kan o kọ́lá wọn pàtàkì pé wo ẹrú ni wọn wọ ẹrú làwọn kan àwọn kan ṣé irú ìtàn wọn dá kéèyàn máa sì nísìnyí kí ilé ó tó ilé ò lè pò nítawọn yìí nù gbogbo ìtàn burúkú ṣẹ́jẹ̀ wá rí ìtàn yìí irọ́ lọ́pọ̀ gbìyànjú ń bẹ́ ń ta ọlọ́run yọ ọmọ ogun kan jáde láìpẹ́ iná náà àwọn tọ́lọ̀ tọ́jú dìgbà yìí the first ever ẹni ọgbà phd in islamic history dr nejimudin gbogbo àwọn tá a lọ kéwú madina òun nìkan lọ yàgbẹ o phd in islamic history the first ever ọmọ àgbàdàn yàrá ni ó ti dé nàìjíríà ó ti òun náà ti ṣetán nísìnyí àsìkò dé tó lo ìmọ̀ rẹ̀ ó ti gbé kan jáde ní òní rìsáàsì pé gbogbo rọ́tà ń kà nínú tíra lè kéwù nírọ́ ni àbú musa dẹ̀dẹ̀ wúrẹ̀ ní ọmọ ìpínlẹ̀ kan wá fún un ó ti analyze ẹ̀ pé àwọn ṣíà ló hun ẹni ọba fẹ́ àṣẹǹdì ẹ̀ sí ọkọ̀ lárúbáwọ̀ ọkọ̀ léèbó kódà olóhùn ṣe ní ọba lórí facebook is an expert àwọn ìtàn rọ wọn fi rọ kún àmọ́ bó ti wá dìbò ni wọ́n tẹ̀sí gbogbo lè kéwù ká ká àmọ́ ọlọ́run láwọ̀ padà kankan mi ẹni yóò ti kankan ní ẹsẹ̀ pẹ̀lẹ́ o àwọn sọ̀hábíà níbi iṣẹ́ yẹn gbégbégbé o àwọn àwọn tó wà ìráṣàlà ọ̀bálàkà yìí Abubakar gbogbo tó ní láyé àtọ̀run lè ló fi kalẹ̀ fún anabi sọ̀rọ̀ àṣọlẹ̀ èyí ò láàmú àwa gbé ọ̀rẹ́ ní kíní kan gbé nínú tá anabi fi lógún kalẹ̀ kí lànàbì ní <laughs> ah, common sense ọ̀sọ̀ fún ẹ̀sọ̀ làwọ̀sọ̀là pé anabi èso lówó ànábì ò ní nǹkan Abubakar lówó Osman lówó wọ́n tẹ gbogbo ẹ̀ lẹ̀ fún kínní àwọn iná láti wá pé wọ́n wá fẹ́ gba ogun tó yẹ kí ìyá ńlá wa Fatima jẹ mú èsè kínní àwọn aráàlú ní ọ̀sán gbogbo àwọn àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ bá ti wí bí wọ́n ń wí mọ́tẹ́ ẹlẹ́yìí ṣe ṣíà ẹ̀ má sọ̀rọ̀ ọ̀hún ṣíà mọ́ káwáì bí àṣà haúsá fẹ́ òjòbá ò lọ kọ́dà kò nídìí kọ́nfẹ́rẹ́ǹsì kò nídìí kí n sì ṣàtúnṣe nǹkan kan ẹ wọn láwọn ò lè jókòó pẹ̀lú wọn ò lè ṣe píìsì à gbogbo èèyàn mọ̀ pé ní píìsì làwa o èmi tí ń sọ̀rọ̀ yìí ẹ lọ béèrè kọ́dà ìjọba nàìjíríà mọ̀ pé píìsì mẹ́ka ni mí o nìkan ọmọ sọ wa ló kọjá ìjẹ o àmọ́ ń dáhùn yìí ni pé àrédè àti wéṣì táìmù wa ẹ lọ mo ní ẹfin wọn lẹ jẹ́ kí àwọn sí ọ pé àwọn fẹ́ẹ́ ṣe dialogue àwọn àbí wọn pé dialogue of more than one hundred years tí wọn initiate ní Asia ní Cairo filabue Saudi kì ń wí o ní Asia rí ní kíni ní Cairo for more than a hundred years yá ẹ mẹjọ ajá mọ ẹjá súnmọ́ra wa ìṣe àti súnmọ́ kílàbù ẹ àwọn mọ̀ wọn yẹ wí wọn bá wà nínú àwọn tó gbèrú wọn gbèrú púpọ̀ oní bàbá wa sheikh yusuf al-qaradawi rahimahullahu ta'ala àkílífù ń bẹ bàbá yìí ọdún kan àbọ̀dún bẹ́ẹ̀ kù díẹ̀ tí wọ́n kú bàbá yìí voice out gbogbo ayé pa àwọn regret àwọn regret years táwọn waste in trying to dialogue with these people ń bẹ ní video clip pẹ̀lú tí òun ṣe ń tọ́ pamọ́ ẹ̀jẹ̀ ń lo language bí bàbá yìí lónú wàláhì dọ́ọ̀hìnkù àdáyà wàhálà bẹ́yìí ìmìnà lọ́jà mọ́ wọn ni wọ́n fi làákà yìí sí é wọ́n sì fi làákà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàfà jókòó títí abẹ́ dialogue abẹ́ àti wọ́n fi làákà yìí wá sí é for more than a hundred years èyí ò ní káwọ jókòó bẹ́ẹ̀ nìkan máa fi làákà yìí wá sí é bàbá là lè jókòó ìtumọ̀ ẹ̀rọ à ń ṣe bíìsì kọ́dà pẹ̀lú ẹjọ́ jẹ́ kékeré páálí pé ṣẹ́gájọ́ máa gbégun rọrùn ìjọba nàìjíríà mọ̀ pé mi ń contribute sí peace ìyájọ́ máa gbégun rọrùn lákùn bí nìkan wáyé ayé màkẹ́nìkan wá fẹ́ máa da ẹ̀sìn tiwa rú kó tún nára wa náà ní òun wàhálà máa jókòó kí ni kí ni àbọ̀ ẹ̀ àfẹ́ntọ́ bá lásìkò àti ayé tí ó wé sí ẹ lọ béèrè ní Cairo ní Asia yìí. التقريب التقريب بين أهل السنة والشيعة إلى بوي بقر ضوين وفي العكاي وسيء في العكاي وسيء ما تنفين سيء يعني èyí náà pè lọ́gà àwọn ńlọrin ẹnìkan fi kílípù kan hàn mí lónìí lẹ́nu ẹ̀ ni wọ́n ń pè ìyá ńlá wa Aisha ọmọdé Aisha ọmọlọ́rọ́ kùrọ̀ ẹni tó yẹ kó bá dénú kọ̀rọ̀ yàrá rẹ̀ yóò ṣe pèlè Aisha àfi tèè bá ṣe sí àlòkù ẹ̀jẹ̀ ń bẹ nínú jọ́ra yín ẹ lọ́ọ́ ra bínú jọ́ra yín dànù náà ọmọ mu làákà yẹn nìkan sí o èyí tá a fẹ́ rẹ́síù yóò bá nù o mẹ́jọ wọn mú làákà yìí sí o kwẹ́sàn yẹn dùn ẹ ní kí láàbọ̀ ẹ́fọ́ọ̀tì tó lé ní kíni ọgọ́rùn-ún ọdún láti Cairo kí láàbọ̀ ẹ̀ ọ̀rọ̀ bàbá kọ̀ǹgbọ́ ìkọ́nà àwọn kan tó ti kọ́ léèbó ẹ máa rí lórí screen gan ti ń sọ lágbà ni wọ́n ń tu pé àwọn regret kọ́dà bàbá sọ ń bẹ́ẹ̀ tó jọ ẹ̀ lójú ni pé a ah, àwọn ọba mọ̀ káwọn olùsìn sáwọn afá àtàwùjí bàbá gan ṣe bọ̀m̀bà àti wọ́n ń dákọ̀ wọn kàtìgóríkálì àwọn rò pálá ṣe jù ní wọn nígbà táwọn ń pè wọn bẹ́ẹ̀ ní ẹ̀ma bọ̀ tán ni àwọn olè bá wọn yún wọn àwọn olè bá wọn dá lọ́bù ṣé kọ̀ọ̀bọ wí ní àwọn regret fáwọn waste years torí náà ìtumọ̀ ẹnu bí ọba yẹ yín o àwọn ẹsẹ ẹni tí ó wà fún píìsì o abdullahi àfọ píìsì islam kan píìsì ni àmọ́ ààrẹ di láti wéèsì kíni wéèsì ọjọ́ ẹ̀yà wéèsì táìmù wéèsì ọjọ́ kẹ́nìkan ẹnìkan máa mú làákà ìwà tiẹ̀ hmm? kẹ́nìkan jókòó lọ rí àyè lórí rédíò torí pé fáwọn èèyàn ọmọ ti ń lọ yàn ọmọge ń ń mú ná Aisha <laughs> ìyá ńlá wa Aisha. Ah, ní kọ̀rọ̀ yàrá rẹ̀ ọgbà pọ̀ máa ná láìsá ebi ń bẹnu síra yín bá mo fi fídíò kílìpù kan tí mo sọ fún yín ní táwọn kan ní sọ fẹ́ wọ ní ìsìlámù táwọn kọ́kọ́ jẹ́rìí láìsá bẹnu náà láì alọ́ máa tà ọ̀sá yẹ tán o aburú yìí kò gbọ́dọ̀ wọlé Yorùbá o ewu ńláńlá ni o bí wọ́n ti wọlé díẹ̀ díẹ̀ nù àwọn eléyìí náà bí wọ́n wọn kó sọ́wọ́ tán làwọn náà ráyè jáde mọ́ mẹ́jà wò kó sọ́wọ́ Ọlọ́run níjà kó sọ́wọ́ torí náà bí o ti rí nu gbogbo àrọ náà tán fi ń fi làákà àwọn yẹn ṣe lórí Facebook náà ẹ wọn láyé wọn ní ẹ kùránì sí àyàtọ ẹ mú kùránì ó jáde ẹyin láàbì kí ẹgbẹ jáde ní ẹgbẹ sí àtòrí ń bẹ nu tíra yín pé kùránì ọwọ́ tiwa yóò ṣe kí ni kò pé ẹ̀rí wọn ha dànù nígbìnlẹ̀ tíra yín dọ̀la ńbẹ́ńbẹ́ ẹgbẹ́ wọn jọ wọn ṣe ń yí wọn òrí kura nù wá ẹ̀dí ìṣe wa kéyìí wọn ẹ̀yin tẹ́ eléyìí tí àwa gbàgbọ́ yóò pé èyí tó pé ẹgbẹ́ wa àṣírí nídìí bẹ́ẹ̀ ni pé wọ́n ní bí ọwọ́ àmọ́ wọn làwọn ò ní gbé jáde ojú màdìbàdé kódà ń gbọ́ nísìnyí pé ọmọ ìlọrin pàtàkì kan lòun fojú kan báyìí ní Pakistan ní kùránì ọ̀rọ̀ wọn yìí alẹ́ máa tàn alẹ́ máa tàn gbogbo eléyìí lẹ wàá wá jókòó àwà la yíṣe yíṣe dáálọ́gì wọn ní wúlò bí yọ again nine over ten ẹ̀sìn wọn àwọn tí àwọn wọn wí èmi kọ́ o wọn ní sísàásù àṣà rìpì nine over ten ẹ̀sìn àwọn.

nine over ten years ẹ̀sìn wọn àwọn ẹ̀dẹ̀ máa ń ajá àwọn èèyàn ọmọdé ọwà. èyí náà ti o wa gbogbo ìgbìyànjú yìí ọlọ́mọ o ọlọ́run ìjẹ́jà wa àjọra wo kọ́ ọwọ́ o. اللهم na وبارك على